mo mà lérò pé ẹ gbádùn eré orí ìtàgé eré ìmísí èyí tí ẹ wò tán yẹn mo dẹ̀ gbàgbọ́ pé ẹ̀yin náà ti mú ọgbọ́n ẹyọ kan tàbí méjì ẹ ti mú kọ́ nínú ẹ̀ ẹ wò ó mo sọ fún yín pé ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ torí pé tó bá jẹ́ pé èèyàn ni á ti sìn règún tó bá jẹ́ pé ènìyàn ni bó ṣe ń wò wá a máa ní ah èmi ni mo bá wọn ṣe tó ṣe rí báyìí o èmi ni mo bá wọn ṣe tó ṣe rí báyìí ṣùgbọ́n nítorí pé ọlọ́run ni ọlọ́run sì ló máa máa jẹ́ táwa náà bá wá kọ̀ tá wá ní pé a ò wá tàbá ní pé a ò ṣe tàbá ní pé báwo ni tiwa ṣe jẹ́ ó ní òkúta lásán yóò rọ́pò wa nítorí náà a dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run èyí ni mo ní kí n máa fi sọ fún yín pé ògo ìgbàlà pàápàá jùlọ ògo ìgbàlà pẹ̀lú ayọ̀ ń gbénú ó máa máa dá sí ni o ó máa máa dùn sí ni ó máa máa dán sí ni kò lè dínkù láéláé kàkà kó dínkù ó ń tẹ̀síwájú ni ní abala àkọ́kọ́ wa lọ́jọ́ tòní ẹ ti gbádùn olórin ẹ̀mí wa Liz David mo sọ fún yín pé wọ́n ṣì wà nílé agodo pẹ̀lú wa tá a máa fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ pẹ̀lú wọn tí mo bá ń sọ fún yín pé àwọn èèyàn ti àtẹ̀jíṣẹ́ sí wa láti kàṣàǹfà láti Côte d'Ivoire láti Cotonou láti Kano láti Gombe láti Nasarawa láti Jingawa ẹ kàn lè máa rò pé bóyá ọ̀rọ̀ ẹnu ni o ẹni àrídájú ni mo mú wá fún yín olórin ẹ̀mí mi tó wà nílé agodo lónìí tẹ̀sí gbádùn wọn ní abala orin ìyìn àtọ́pẹ́ wa elizabeth david àti plateau jos òun ni wọ́n ti gun bàálù wọ́n fò wá bá wa wọ́n ní pé ògo ìgbàlà wọn ti máa ń wò tipẹ́tipẹ́ àwọn dẹ̀ ti bọ́lọ́run dá májẹ̀mú pé lọ́jọ́ kan ọjọ́ kan àwọn náà máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí adúpẹ́ pé ọlọ́run lọ́wọ́ ọlọ́run wípé wọ́n gúnlẹ̀ bá wa láyọ̀ àti àlàáfíà liz david ẹ bá wa kí àwọn èèyàn nílé. ògo ìgbàlà ògo ìgbàlà ògo ìgbàlà ìròyìn ayọ̀ la mú wá fún yín o ògo ìgbàlà mo kí yín o ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi dádì mi mọ́mì mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Orísun mo kí gbogbo yín ẹ kú ilé o a fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wa mm. because tí Ọlọ́run ò bá fún wa ní oore ọ̀fẹ́ kí la lè ṣe. Mm ẹ kú lé o hmm. ṣe ń gbọ́ ó tutù àwọn tó bá ti wá láti bí dọ́ọ̀sì báyẹn ah, ó máa ń tutù gan mo gbẹgbẹ gbẹ pé tòmátò wọn báyìí bàǹdẹ ah, bàǹdẹ ńlá ńlá ni o tòmátò wa máa ń tóbi gan ó ti tó bí ọdún mélòó tẹ́ ti lò ní Plateau báyìí. Ah, Plateau state láti bí mi. ibẹ̀ náà bí yín sí ṣùgbọ́n ọmọ bíbí ìlú gbogbo gan ni ọmọ Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ìlú tán ti ń jẹ kàkán tó mú kọyọ gan ó tiẹ̀ dábẹ́ Ògbómọ̀ṣọ́ ajílété yes báwo wá lè wá ṣe ń ṣe tẹ̀ ń kọrin mi sí ní plateau ṣé ṣe ń lọ sí tẹ̀ ń lọ sílé ìjọsìn tẹ̀ ń ṣiṣẹ́ ìyìn rere káàkiri báwo ló ṣe rọrùn sí àti pé ọdún mélòó gan lẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìránṣẹ́ yìí. a ah, máa sọ pé abímọ mi ni hmm. Ọlọ́run fún mi ní ẹ̀bùn orin kíkọ yìí láti kékeré mi mm. tí n bá jókòó báyìí mo kàn lè bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run mm. mo kàn lè bẹ̀rẹ̀ sí ní kọrin so ẹ̀bùn tọ́lọ́run fi fún mi ni láti kékeré mi láti bí láti láti kékeré inú yes, láti, inú ara ló wà nínú ara ló wà abímọ mi ni òdà láti ìgbà tẹ́ ti wá ń ṣe yìí ṣe ti ṣe àwo síta abẹ́ ń pò lọ́wọ́. mo ti ṣe àwo síta mm. mo ní àwo mẹ́ta tí mo ti ṣe èkíní mo pè ní your excellency hmm. èkejì mo pè ní àrà wonders hmm. ìkẹta mo pè ní awesome god. Hmm. ọlọ́run tó ní agbára jùlọ ó dà ẹ fún wa ní ohun ẹyọ kan tíráàkì kan nínú àwọn orin ìtẹ. ta ló lúra padà tó tó gbani jésù ta ló lúra padà tó ńlá ni jésù ta lolúra padà tó ń lànà kó ní jésù ẹ̀yìn lógo jésù ẹgbẹ́ bàbá ga jésù ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ yín bàbá. ṣe rí tẹ bá rí olórin ẹ̀mí tó jẹ́ wípé àyànmọ́ ni láti ọ̀run wá gbogbo akọ máa lọ ní ṣísẹ̀ǹtẹ̀lé kò ní gba kò ní gba kò ní gba ẹni bó ṣe lọ ní ṣísẹ̀ǹtẹ̀lé ó yá àwọn èèyàn tí ẹ pàdé yín lórí ẹ̀rọ alátagbà ẹ bá mi fún wọn láwọn social media and yín ẹ mo wà on Instagram as Elizabeth David mm-hmm. mo wà on Facebook Elizabeth David. Mm. tó bá ṣe pé bí ẹ fẹ́ bá wọn sọ gbólóhùn kan tàbí méjì kẹ́ pè mí màá fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. tó mm-hmm. ilé wa tó lọ adúpẹ́ lọ́wọ́ aláwùrábí ọba àṣekàn mákùwá lágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba tó ń wọ mímọ́ tó ń jẹ mímọ́ tó tún fi mímọ́ bòrà tó bá wa pàdé lórí ètò tòní mm. ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ máa pàdé wa lórí gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero eight zero two four seven four nine two seven two ọpẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dé ìjìká wa tí wọ́n jẹ́ kí aṣọ kó dúró lọ́rùn wa Reverend Canon Akinyele ọmọyàjò St Jude's Anglican Church ní Ọjọ́ta wọ́n ràn wá lọ́wọ́ Prophetess Bukola Etsy ayọ̀ni sábò kọba àwọn náà wọ́n ràn wá lọ́wọ́ àti ẹni ọlọ́run mọ̀ láti ìjọ ezox àwọn náà wọ́n ràn wá lọ́wọ́ ọpẹ́ pàtàkì ní ilé agodo gbogbo àwọn tó ṣùgbà mi lọ́lọ́kan òjọ̀kan káfíńre pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ayọ̀ ń gbénu sọ pé dàbọ̀.